ṣé mi ò ti ṣe fẹ́ báyìí. how dare you. Oh, ó yà ẹ́ lẹ́nu ṣòbẹ́jẹ̀ tó pè mí ni òbẹ́jẹ̀ tó sọ fún pé ìwọ àtàwọn girls fẹ́ kọ́ ẹ lọ sórí ilẹ̀ ẹ̀bẹ̀ sí ṣé àdàdà kiri what nonsense is that sórí ẹ̀ pé ṣá ó wá mọ ètò wọ́ọ̀sì tó pé bí ìwọ olórí ìbọn lọ́wọ́ ìwọ níbo ló ti rí ìbọn ṣé màá ti bọ́lá jọ ń gbénu lé bébí jẹ́ kí n yẹn explain kò kò lè tó bó ṣe gbé yẹn kò lè tó yẹn ọlọ́run nǹkan tó ṣẹlẹ̀ pé jẹ́jẹ́ mi mo wà nílé ọkọ mi jẹ́jẹ́jẹ́jẹ́ tí mo wà nílé ọkọ mi pé kí n máa ṣe abiyamọ o wèrè agent yẹn kàn lọ pè mí pé àwọn wèrè kan wà lórí ilẹ̀ yẹn pọ́n lọ ń dalẹ̀ yẹn rú ni ṣá mo rò pé orí ilẹ̀ bàbá mi fẹ́ ṣé màá kàn máa wò ó mo sáyé tẹ̀lẹ̀ síbẹ̀ mi àtàwọn ọmọ owó bóyá ẹja lọ fèsì wọn máa débẹ̀ báyìí ọmọ ò jẹ́rìí mi náà kọ́kọ́ dàbẹ̀ ẹ̀rù mo kílẹ̀ ọ́n ríǹgì mi gan-an má bínú. Ah, tó bá gbàgbé ìyàwó ni ẹ ṣùgbọ́n gbàgbé ìyá èèyàn ni so tí ọmọ ẹ bá rí ẹ gbé ìyáwó gbé ìbọn dání kí irú ẹ̀xápù ò lè fún sórí ah. ògbé ni sóò ní kọ́mọ́sọ́ olórí tó rò àbí olórí tó rò. mo ronú mo ronú mo ronú torí pé kò sí ìbọn nulẹ̀ mi ọmọ pé mi lè ṣe irú ẹ̀ ló gbé bọ̀ àwọn ọmọ oró mi lọ́ọ́ dìbọn yẹn mú pé anything tó Thank you.